ọ̀dàṣà bẹ́ẹ̀ ni sà pé wàhálà táwọn aráàlú yẹn tó ń fún wa ó pọ̀ díẹ̀ ni sà kò ń ṣe pé bẹ́ẹ̀ ni èmi ò bá dá lábàá bóyá ká lo ọ̀gbẹ́ni dada adérẹ̀mí ọmọ ìlú yẹn ni sà bẹ́ẹ̀ ni sà ok ó dà sà màá ránṣẹ́ sí sà. Okay, sir. Okay. Have a great day, sir. Tinuke. sọ fún dàdà kó yọjú sí mi. Ẹ pè Dada ìlú wo ló sọ pé o ti wá. àdàtán. good wonderful. ṣé kò sí mà. kò sí. mo fẹ́ kó lọ gbáradì iṣẹ́ máa gbé ẹ lọ síbẹ̀. Ah. ọ̀gá bí mo fún mi ti fẹ́ tó dáhùn sílẹ̀ yìí. tìyàwó àbí tọmọ tóbi. kò kí ṣe bẹ́ẹ̀ máa kí n mọ́wọ́ lé dáadáa. dáadáa ó dẹ̀ mọ̀ wípé nígbà tó gba iṣẹ́ yìí as an agric officer kò mọ̀ wípé iṣẹ́ lè gbé ẹ lọ sí anywhere so no excuses àdẹ̀tí pé ó mọ gbogbo challenges gbogbo wàhálà wa àti akitiyan wa láti make sure pé àwọn aráàlú yẹn wọ́n ní ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ yẹ́lò kàsàrà yìí ìwọ tó dẹ̀ jẹ́ ọmọ ìlú mo fi ìpè wa lè ṣiṣẹ́ ìtàkùntàkùn mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé tó bá ṣiṣẹ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìjọba náà á mọ̀ fún ẹ. ó dáa tẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ bí ìgbà wo wá ni máa. jẹ́ kó máa mọ̀. anyway you can get back to dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ dúpẹ́ bàbá mi ó ṣoríire yóò dáa fún ọ ah, ah, mo mọ̀ rí ọ ah, gbogbo eh, baálé mi ọmọ olúpo alẹ́ ìlú ọmọ alẹ́ tẹ́ jọba lóde èkó ó ṣoríire yóò dáa fún ọ o sì á jìnnà sí mi báwọn eh? eh, wọlé ìyá báàgì wọlé. àyọkà <laughs> <laughs> síra dáná o.

Eh? <laughs> ọkọ mi yóò dáa fún ọ ẹyìn pọmọ fúnkínlẹ wàá dé mo rí ọ. ẹ màámi ẹ kúkú ní bínú fún mi náà ni ẹ kì í ṣe pé kò wù mí kí n yọjú sí yìí àmọ́ àdúrà yín náà ló ń gbà lórí wa. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. iṣẹ́ ni mo busy gan these days. Hmm? kódà wíwálé tí mo wálé gan iṣẹ́ ló gbé mi wá sínú ìlú. mo wò pé tí mo bá kọ́kọ́ dẹ́sẹ̀ wọnú ìlú àdá tán ẹ̀yin àtàyọ̀ká ṣe kókó fún mi láti kọ́kọ́ fojú rí torí ẹ̀bùn ìkọ́kọ́ bí àbà wa. ó di dandan ó gbọ́dọ̀ gbàgbé eléyìí dandan. kódà tí ìnà lábàṣe mọ báyìí báyìí mo gbọ́dọ̀ dé gbòòrò láàfin kábíyèsí. Hmm, mo gbọ́dọ̀ fi nǹkan tí mo mú wá sínú ìlú ètò wọn létí bá mi a ní a fẹ́ wá kọ́ gbogbo àwọn àgbẹ̀ lóyè bí wọ́n ṣe ń gbé páàkì pupa. páàkì pupa àbí kí ló pè é. ẹ̀yin ọmọ wa àsìn tẹ́ ẹ rí àkàjùwé ó ti fẹ́ sọ ẹ́ di nǹkan míì kí tó wà ń páàkì pupa. páàkì pupa làwa mọ̀ làwa àgbẹ̀ tàbí tẹ́bà. bá mi tẹ́rí ẹ̀yin náà lè máa sọ fún mi wípé ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kí í garun ṣé nípa kíkú pa yìí èròjà inú ẹ̀ máa pọ̀ tẹ́rí mm-hmm. gbogbo tẹrú tọmọ ló máa benefit inú ẹ̀ gbogbo fèníkú fọ̀lá dìde kò sí yẹn mọ́ o pàápàá jùlọ àwa aláboyún wa tí wọ́n bá ń jẹ kínní dáadáa wọ́n jẹ é dúdú ṣé rí tó bá ṣe ń bímọ sílẹ̀ báyìí ẹ ó máa jẹ́ kí ojú ọmọ wọn kó ríran báyìí kedere mm-hmm. àti wípé gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ní gbogbo ìlú yìí ó máa jẹ́ kí nǹkan tó wà lára wọn ó gbógun ja àjàkálẹ̀ àrùn tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn ìyẹn ló máa dínà ẹ̀ tí kò ní sí pé ọmọ ń sèkì lénìí ó ń gbìrọ̀ lọ́la àbí kéde kan ó pọ̀ bẹ́ẹ̀ gan. oríṣiríṣi nǹkan tẹ̀lé lè fi ṣe gbogbo nǹkan tẹ̀lé fi pa ṣe òun náà lè fi pa kí funfun ṣe. ẹ̀yin ọmọ wa àti ìgbìyànjú ẹ̀ gbìyànjú. ẹ wo ẹ̀gbọ́n mi àìdí ẹ̀tẹ́lẹ̀ mú wá sí àbáwá yìí èmi ò ṣọ́ọ̀kù máa wọ́ọ̀kì o ṣé èèyàn mọ̀ pé wọn ò fẹ́ grow nílùú àyíṣà wọn like development wọn ò fẹ́ develop àbí ẹ̀yin máa wò ṣé ní present day ṣó yẹ kí ìlú wa yìí kó sì rí báyìí. Ah, ẹ wo mi fi pẹ́ waste time. nínú ọ̀rọ̀ àwọn aráàlú wa ìwọ kọ́ ló máa sọ fún mi pọ́n lágídí. àmọ́ mi ò fẹ́ kí anybody discourage me. ṣáà mẹ́nu kú òun bẹ̀ ṣùgbọ́n ìgbín mi ti tẹnu mọ́gì mo dẹ̀ gbọ́dọ̀ gùn sọmi. èmi mọ̀ pé tẹ́ ẹ bá ti ṣèfẹ́ nu yín ara yín ò ní balẹ̀. ó dáa tó mọ̀. ẹ wò ẹ tẹ̀ jẹ́ ká gbẹ̀yìn sí ẹgbẹ́ kan náà when last lè gbúrò Ṣẹ̀gilọ́lá. Ah. Ṣẹ̀gilọ́lá Ayọ̀ká torí kò pẹ́ tíṣẹ́ gbé mi dé gbòòrò lọ́hùn tán ni mo sọ fóònù mi nù àtìgbà tí mo ti sọ fóònù mi nù báyìí mi ò rí Ṣẹ̀gilọ́lá bá sọ̀rọ̀ kódà bí ṣe ń bọ̀ látinú mọ́tò ni mo ti ń rò pé mo fẹ́ délé wọn kí n lọ rí mọ́mì ẹ̀ kí n béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ àmọ́ ojú nìkan kọ́ ló ń tì mí ara ń tì mí láti délé wọn àti ẹnu wo mo fẹ́ fi máa fi sọ kọ́ntọ̀kọ́ntọ̀ yẹn pé ẹni tí mo tí mo sọ pé mo nífẹ̀ẹ́ mo wá sọ fóònù mi wá wá láti gbà yẹn. ẹ̀gbọ́n mi ẹ máa sọ̀rọ̀ jù nǹkan tẹ́ ẹ̀ ń wá lọ sí Sokoto àpò yín báyìí ló wà. sọ̀rọ̀ tó serious wọ́n bẹ̀rẹ̀ wáìnì tiẹ̀ ni. mo ti gbọ́ ṣé ẹ fẹ́ gbọ́ bí iṣẹ́ ṣe gbé wá sínú ìlú wa yìí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ gbèsè gbìlọ́lá wá sínú ìlú wa yìí. Ah. serious. ṣégi tèmi gangan ni mo ń sọ̀rọ̀ yẹn. Ṣẹ́gilọ́lá is one of the doctors tó wà in care health center wa yìí nínú ìlú wa yìí. ah health center kan náà. bẹ́ẹ̀ni. àbí general hospital ló fẹ́ sọ. health center tó wà nínú ìlú wa yìí tá yìí. nínú àdàtàn yìí. bẹ́ẹ̀ni. ṣọ́ ara ẹ̀ fi mí sílẹ̀. sori Ṣẹ́gilọ́lá tó bá faraya jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ìwọ náà mọ̀ pé ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ ó dẹ̀ dá mi lójú tàdá wípé ìwọ náà nífẹ̀ẹ́ mi wo mo máa gbìyànjú gidi gan lẹ́yìn tí fóònù mi sọnù láti rí i pé mo wà ẹ̀kọ́. wo hmm? kí ló wá fẹ́ kí n ṣe báyìí àyànfẹ́ mi torí ojoojúmọ́ ni ìfẹ́ ń gbòòrò sí lókun àyà mi ìdí rèé tí mo sì fi síra ródi bá ṣe wà yìí tó o bá gbàgbé wàá rántí wípé ìwọ nífẹ̀ẹ́ àkọ́kọ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àkọ́kọ́ ẹ̀ ìwọ gangan ló wù mí kí n fi ṣàyà pé mo ti rí oríṣiríṣi obìnrin mo ti rí dúdú bẹ́ẹ̀ ni mo ti rí pupa bẹ́ẹ̀ mo ti rí àwọn kan tó lómi lára àwọn míì pẹlẹngẹ mo ti rí kúkúrú bẹ́ẹ̀ ni mo ti rí gíga àmọ́ síbẹ̀síbẹ̀ mo ti pinnu wípé kò sí nǹkan tó lè fà á tí màá fi yẹ àdéhùn tí mo ṣe fún ẹ ìdí rèé tó tún fi rí mi bíbá I love you so much. madam. yes ma àǹtí mi. ṣe rí i pé àwa ti ṣiṣẹ́ tiwa báyìí. olúwa ṣe wọ̀. àdẹ̀dúpẹ́ ọlọ́run gbà fún wa. olúwa ṣe wọ̀. ó wá kù sọ́wọ́ ẹ̀yin náà. because ọmọ yìí ó yìí need àwọn vitamins lọ́pọ̀lọpọ̀ tó ń ṣe ara lóore pàápàá jùlọ vitamin A I understand pé kò kí ń ṣe gbogbo ìgbà lẹ́lẹ̀ máa ra rú àwọn nǹkan báyìí fún àbí pé ń rè èso àbí nǹkan kan but ó yìí lè gẹ̀ẹ́tẹ̀ náà nínú àwọn oúnjẹ tá à ń jẹ ní gbogbo ìgbà bíi àgbàdo bíi pákí pupa ṣé mo pákí pupa. mo pákí pupa ma. it's very rich in vitamin A ẹ lè bọ́ fún kó jẹ ẹ lè rò ó and vitamin A nǹkan tó ń ṣe lára pọ̀ á jẹ́ kí ojú ọmọ kó mọ́lẹ̀ kedere àwọn nǹkan tá nídìí nínú ẹ̀yà ara wa tó máa bá wa dojúkọ àìsàn táwọn olóyìnbó ń pè ní immune system vitamin A tún máa ń ràn lọ́wọ́ láti ṣe iṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ṣe so ojúṣe tiyín ló kù báyìí kẹ́ ṣe o and um, ẹ ì lè fòun sílẹ̀ kó máa sinmi ara ẹ̀ ti yá náà máa lọ lénìí ẹ̀yin ẹ wá sí ọ̀dọ̀ àwọn nurse àwọn oògùn tí mo ti kọ wá fún yín. ṣé mo dúpẹ́ all yeah. kábíyèsí àti àdẹ̀tún kí gbogbo ẹ̀yin olóyè tó wà ń kalẹ̀. pàtàkì nǹkan tó gbé wa wá sí ìlú àdàkàn mi ni wípé a mú nǹkan pàtàkì wá fún yín tó lè máa ṣe ẹrú tọmọ láǹfààní. bẹ́ẹ̀ ni nǹkan tá a mú wá ni à ń pè ní vitamin A vitamin A jẹ́ èròjà tó máa ń ṣe ara lóore inú àwọn oúnjẹ tá a ti lè rí vitamin A ni bíi àgbàdo àmọ́ èyí tó wá kún fún vitamin A jù ni à ń pè ní yellow cassava kódà àjọ tó ń mójútó gbogbo àgbáyé tí a sí United Nations àwọn náà fọwọ́ sí ẹ̀ẹ́dẹ́rì tí ẹ bá lè gbà wá láyè kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ ìlú yìí lórí bí wọ́n ṣe ń gbin pákí pupa yìí kí gbogbo wa lè máa jẹ́ nílùú. ọwọ́ kan bí ọba dé kò gbé gbogbo ẹnu ẹ sọ̀n dànù ṣé ẹ fẹ́ fún alẹ́ ìdíje ni ẹ kà wá àwọn ọ̀jẹ̀ pákí pupa o ah, ah, kábíyèsí ṣé pákí funfun náà ń jẹ láti bí àti ń jẹ èyí tẹ wá fún oògùn lò tẹ lọ oògùn fún tẹ́ẹ̀bì yí àwọ̀ rẹ̀ padà oríṣiríṣi àìsàn láwà. ẹ̀sán bí àbúlá. àrùn wo gbà ọ́ ọ̀rọ̀ táwọn ọmọ ìgbà wà òye ọ̀ farabalẹ̀ wí. Sorry, to start with, are you from this town? Yes, sir. ọmọ bíbí ìlú ilé yìí. bẹ́ẹ̀ sà. tó nígbà tẹ́ ẹ ti wá wà ní oníṣẹ́ tẹ̀ fi tó báyìí ṣé ẹ ti gborí nìtàn ni àbẹ́gbẹ́rin rẹ̀ fúnra yín pé ilẹ̀ wa ní pákí tàbí páyé àwùjọ ní àhámọ́ ẹ̀jẹ̀ lè. bí ẹ pé wọ́n fẹ́ fún alẹ́ ìdíje. no no no. kì í ṣe bí ẹni pé àwọn ọmọ wọ̀nyí ti gbà pọ̀ wọ́n ti fún ẹ lówó tó pọ̀ owó hmm. ipa ilẹ̀ bàbá wọn. ẹ lè rí apá o ìgbà apá ilẹ̀ ipa o. ṣe rí ẹ ṣí àdájú pé ibi tẹ́ ẹ ti gbowó yẹn là padà bẹ̀ hmm. àwa ò gbé páàkì fún apá o páàkì funfun táwa ń yẹ gbà ó kì í gbà pílíìsì ẹ má bínú sá ẹ kábíyèsí ẹ yín ìdòye bóyá bí èkejì mi ṣe gbé kalẹ̀ ní òye yìí sá nǹkan tá gbìyànjú àti sọ fún mi pé pákí pupa yìí tá a bá gbé wá ó máa ṣe gbogbo àwọn ìlú ìlóore ó ní àwọn èròjà. ọmọ kan pọ̀ kábíyèsí lọ ní ọ̀rọ̀ òye yín àgbékalẹ̀ òye yín lọ ń nawọ́ sí yan báyìí ọmọ kan o ah, a lè gbà pa wá. ẹ ẹ kábíyèsí kábíyèsí ẹ wo tá a bá sọ àdẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ ọmúlé lẹ̀ ẹ wo ẹ̀gẹ́ funfun táwa ń jẹ ọba wa lára mi sẹ́yìn ẹ̀gẹ́ pupa tí wọ́n fẹ́ gbé wà àwọ̀ ọ̀fẹ́ àfẹ́. ọ̀rọ̀ nínú ìyá àwọn olóyè ẹ̀wọ̀ àwọn bàbá tó bá ba yín lẹ́rìí pa ẹ kú mi. ẹ gbá àbọ̀dùbà. àkọ́bọ̀. àbẹ̀rẹ̀ pátá ẹ̀sìn mi lẹ́pẹ̀lú wa. Don't be silly. Wo bá ni rẹ, ò ní bínú ni. Ṣúrádìrẹ̀ mi tó wo yẹn, èmi àti ẹ̀ ti jọ wà pọ̀ látìgbà èwe. Torí kò sí ilé látijọ́ ọjọ́ yìí ni mo ṣe ń sọ fún ẹ ní pé kémi àti ẹ̀ka yìí máa ronú sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bá mi sọ yẹn. Kí ni ìtàn yẹn wá kọ́ wa? ṣé nǹkan tó ń gbìyànjú láti sọ ni pé onísọ ti dé kí wòsọwòsọ èmi ọmọ bá ní rẹ kí n pàṣẹ fún jàlọ àbí obìnrin ẹ máa burú díẹ̀ o kí ni kó wá ṣẹlẹ̀ sí ìfẹ́ tí mo ní sí ẹ ní ìwọ tí mo ti ń rò pé àjọ máa lọ rí àwọn òbí mi nìyàn kan wá dé láti ibì kan ẹni tí ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin ìmọ̀ àti ẹ wá ní ìfẹ́ ẹ ni Uh, excuse me kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ah, ah. ìwọ ọmọkùnrin ìjọ ṣọ́ ara ẹ̀ o kí ló ń ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ mo sọ fún ẹ kó tó dẹnu ìfẹ́ kọ mí o. ọlọ́run wa ọlọ́run wa. àkó àmójúbà o ọmọ bá dé ẹ lẹ́ o ẹ kú rí o ẹ bá wọ ilẹ̀ o ó bá yà welcome o. ẹ dákun. hi guys hello. Ah, ah, ẹ dákun sáde ṣe wà dé sá sọmọ ọba tá a mọ̀ rèé. kí ni ìtumọ̀ ògbélé kí ló sọ̀rọ̀ ẹ̀dà yìí ná ẹ bu kábíyèsí the other time tẹ lọ ṣe lè sọ fún yín pé ẹ rí pò wà òkè náà àbádùgbò ibi tí wọ́n ti ń wo wèrè ni ní gbé lọ́hùn. ọmọ ọba dé pẹ̀lú ọ̀pá ìyọnu. ẹ wo ẹ dákun. ó sì ó sì sórí lọ́tọ́ sí ọ lẹ́nu pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ ọba orí ló tún fi ń kọ. ẹ ẹ dákun ẹ má jẹ́ àwòrán o bọ́ bá ṣe ń lọ ẹjẹ́ àtọ̀ o. bẹ́ẹ̀ ẹja lọ rè bá wọn. kò sí òórùn. kò sí òórùn. adéṣẹwà ìyẹn ni pé ìbà yìí ló wà tí mo ti wá gbogbo àfin tí mi ò rí ẹ. àpò ah, kí ló ń ṣe ẹ gan kí ló ń jú ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀ torí ọlọ́run tó yẹ pé àfi sìgá ìṣáábẹ́ ẹ̀pọ́ fi ṣépè fún ẹni torí pé lọ sílùú òyìnbó ó wá jẹ́ agbádùn mọ́ ó gbé àṣàláṣà ó gbé yẹn kárí ó yọ lẹ́lẹ́nu bíi ti ṣàǹgó èyí ó yẹ ta sè sílẹ̀ fún ẹ ò jẹ́ kí ló ń ṣe kí ni problem adéṣẹ́wà ó dẹ̀ ṣàánú mi ṣé mo fẹ́ la etí ẹ̀kọ́ ọ̀rọ̀ sí ni adéṣẹ́wà ah ah báwo ló dẹ̀ ṣàánú mi wọ́n mọ̀ yẹn kí ni gbogbo pátipàti tó ń ṣe yìí aṣọ oúnjẹ sílẹ̀ fún ẹ ò jẹ́ sìgá ló ń fa àgbòlà. Ah. Say ìdá yìí láàárọ̀ sí. ṣé now let me tell you one thing and i mean it Everybody, what i'm saying You want mọ tó ti gbé ọmọ àlè yìí wá o ah, ah, eléyìí kì í ṣọwọ́ tèmi o kábíyèsí no no no tó don't kábíyèsí mi eléyìí kì í ṣọmọ tèmi ọmọ tèmi á gbọ́rọ̀ tèmi lẹ́nu eléyìí tó di amúgbó yìí kì í ṣọmọ tèmi kó o gbé padà síbi tó ti gbé wá o gbọ́ ọ̀hẹ́s ẹ̀yin méjèèjì ẹ máa kú omi báyìí. I, I, I throw you like a dustbin. Ah. Bullshit. Mali. Ṣọ́ra ye, ẹ̀. ye yìí ẹ̀ àbóra yìí ẹ̀ lóde. Adéṣe àṣọ ti rí àbórí. Jókòó síbẹ̀ yẹn. Jókòó. Kí ló ń ṣe ẹ gan? Gbé Mo bá sọ̀rọ̀ tún fi mí fa sìgá. Ẹ ṣórí ẹ̀ ò pé ni. O dẹ̀ ṣàánú mi kó gbọ́rọ̀ sí mi lẹ́nu kọ́ mọ́ lè balẹ̀ gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. Adéṣe àwọn tó ń ṣe fún mi yóò dáa. O dẹ̀ jọ torí Ọlọ́run fọlọ́run bàbẹ̀ ṣàánú mi ṣàánú mi náà. improvement ti wà hmm? and àwọn oògùn yín ṣé ẹ̀ ń lò wọ́n dáadáa kò sí wàhálà èyí tí mo ní kẹrẹ àṣẹ ti rà. Hmm, ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ àwọn nọ́ọ̀sì hmm? pẹ̀lẹ́ ẹ jẹ́. bánirẹ̀ jọ má ti lọ ẹ jọ̀ọ́ ẹ dúró dè mí lọ́dọ̀ àwọn nọ́ọ̀sì mò ń bọ̀. àwọn ìwádìí tí mo ṣe nípa àwọn ìpèníjà ikú ọmọdé àìlókunlára tó àti ikú àwọn aláboyún òun ló wà níbí báyìí máa fẹ́ kó go through rẹ̀ kó dẹ̀ counter sign ẹ̀ ká lè tètè submit ẹ̀ fún state. mo busy gan-an sí mi ò rí àmàlè attend ní nǹkan tó very important láti ṣe as you can see. Bánirẹ́ àwọn kìíní kò ń ṣe nǹkan tó máa really take time ẹ̀ eh. ìwọ náà dẹ̀ mọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó wà very important and láti tètè gbádùn. Eh, dànù. kí ni gan ṣe fẹ́ pa mí ni ṣé wọn wálé ni mo wálé ni ẹ ẹ wọn fàyè ní mi lára don't do this don't do that kí lè fẹ́ kí n ṣe gan tí mi ti ṣe fún yín ṣọmọdé ni mí ni ẹ sọ fún mi ṣọmọdé ni mí ni. God excuse me wá mi báyìí wá mi wá mi kó gbèsè ọ̀rọ̀ ẹ. Ọlọ́run gbà mí ẹ gbà mí kó ṣàánú mi lọ́wọ́ ọmọ yìí bá mi yí lọ́kàn padà olúwa kò burú. princess ẹ kásán. báwo ni. dáadáa ni ẹ jọ tẹ́ bá mind ṣé mo lè take little of your time. wọn ah, kó ẹni bínú ni o cause mo ń jáde ń sìn. Ah, ẹ ní sọ̀rọ̀ ẹ jọ ṣé mo lè fún yín ní káàdì mi bóyá tẹ́ bá wà less busy kẹ́ pè mí. okay. Bánirẹ́, báwo ni Alóhùn pè mí? Hmm. Ó yẹ ẹlẹ́nu pé mo pè ẹ́. Má jẹ́ kó yẹ ẹlẹ́nu. Àwọn àgbà ní tá a bá ti torí iṣu jẹpo, àá ti torí epo jẹṣu. Mo ti ṣetán láti buọwọ́ lu èsì àwọn àyẹ̀wò tó ní o ṣe. Sọ́dà tí àwọn aráàlú á lè gba ẹ̀tọ́ tó tọ́ sí wọn tó bá ti ṣe tán o lè mú wa. thank you thank you so much ó wà mí báyìí gan. o ò ní láti dúpẹ́ lọ́wọ́ mi o mọ̀ pé mo lọ́ọ̀bẹ gan àṣegílọ́lá mo mọ̀ pé àgọ́ èyí bá nílẹ̀ tó máa gbé adìẹ rẹ̀. kábíyèsí kábíyèsí kí la tún kù bẹ́ẹ̀ ti sọ náà lọ́dà hmm. abẹ́ẹ̀rí ibi abẹ́ gbin obì sí obì ti lálẹ́ kù bẹ́ẹ̀ kí la tún kù. èyí ó ti ó ti bá mi. hi guys. Ah. àjọ òtún o. adéṣẹ́wà padà wọ́n wùwọ́ ọmọ abanilójú jẹ́kẹ́ ah, ah, ó wùwà bí ọmọ ọba rárá lọ yí padà kó tún wẹ̀ ṣe wo wo wo wo wo wo wo bó ṣe rí. balógun kí lè sọ tí o rún wọn ní àtẹyìn kábàá ìlú ládọọbù adéṣèwà. ìyálóde fi balógun lẹ balógun ó ń fọ ó ń pọn tí ò ṣe pọn ó ń pọn léwé ó ti yọ ọmọ ń rúfin láàfin aláyélúwà ó wá sọ ẹ̀dí Ṣàngó mọ́ wa lọ́wọ́ kí ẹ̀ fi ń pè náà. ẹ̀sán nìṣó. yóò gbàgbọ́ mo adéṣèwà nílẹ̀ Yorùbá níbo ni wọ́n ti rí obìnrin tó máa pò èéfín báyìí tó ń mu sìgá kí ló ń ṣe é. lọ́dẹ tó ń fa àkókò ṣòfò ní àwọn ètò kan bẹ tí yẹ kéèyàn ṣàlàáfíà fara rẹ̀ sọ ọmọ tó ń bá wí kọ́ ní fi ọ́ mu sìgá yìí. kí ló dé tó ń wà bí ọmọ tí wọn ò gbéra lọ rárá fowó tọ kò bọ̀ lára rẹ pàápàá. ọ̀nà òdì ni owó bọ́ sí lára ẹ̀ òdì ni òdì ló bọ́ sí. ọ̀hún ìwà bí ọmọ àgbékalẹ̀ fún ọ. Look, if I lay my hands on you, I'll crush you. I'll break you. Kàrẹ́sì are torn into pieces. ẹsẹ bá wọn wọn wọn wọn wọn yà ọ tí wọn tún ọjọ rẹ. ẹwọ kìíní tó yẹ kó dùn mí ṣe nǹkan oṣù dàgbà. ṣáà don't dab me idiot. now you know what henceforward wàá lọ kó èyí tó fúyẹ́ àti èyí tó wúwo nínú ẹ̀rọ ẹ̀ òun padà lọ sílé tó wà nígboro yẹn. tí n bá fojú mi kàn án torí torí ààfin ààfin ìṣẹ̀ǹbáyé la wà èyí ò lè mọ yadigbolugi láàrin ààfin bí a wà. àdìṣẹ́wà ṣé pé lóòótọ́ ló fẹ́ kẹ́rù kó fẹ́ jáde kúrò nílé. nítorí pé àbẹ́ ẹ̀bẹ̀ wí tó yẹ kó gbọ́ràn sí lẹ́nu ó wá fi ìpinnu tó kù ní pé kó kẹ́rù kó jáde kúrò nílé wò bí wò sórí ojú mi méjèèjì tí mo dì í kí n tó là kó tẹ̀lé mi kó wà lọ́bẹ̀ kábíyèsí. mọ́mì ẹ fọ́ ni ẹ dẹ̀ fọ́ ni gan ni báwo lè ṣe máa expect èmi adéṣẹ́wà kí máa lọ bẹ̀yàn èmi ò lè bẹ anybody o mi ò lè bẹ anybody. bàbá tó bí ẹ lọ́mọ lórí fàṣẹ as anybody àbí bàbá ẹ kọ. ẹ wò mọ́ mi at thirty two ṣé fi máa dictate life mi fún mi ni àwọn ẹgbẹ́ mi míì wà nílé ọkọ tó ti ń ṣàbíamọ́ ṣé rò pé ṣé wàá gba yẹn tẹ̀ mú lọ sí nursery school lẹ́pẹ́ mi. ẹ má pa mí ẹ lè dictate life mi fún mi mọ́ ẹ̀yin àtọkọ yín ṣe fẹ́ pa mí ni ẹ má pa mí náà. Ah! ṣé pé òun jáde lọ lóòótọ́ ó ní lọ́bẹ̀ rà bẹ́ẹ̀. ẹ wò mọ́ mi ẹ kàn fún mi ní one week ẹ jẹ́ kí n tiẹ̀ lọ kú lórí mi ẹ jẹ́ kí n lọ sinmi màá máa pè yín ṣe ti gbọ́. ṣe wà. ẹ ṣe ẹ ẹ adúṣọwà adúṣọwà. yé mo dáràn kábíyèsí kábíyèsí adúṣọwà adúṣọwà ah, ẹ gbà mí kábíyèsí ẹ máa bọ̀ ọ́. Banire èmi fi pé ká bẹ̀rẹ̀ sí ní prepare referral ká gbé princess lọ sí general hospital because ọkàn olórí ò balẹ̀ rárá o gbogbo bó ṣe ń rí mi tí mò ń káàkiri kọ́rídọ̀ tí mo wà lórí fóònù àwọn ni mò ń bá sọ̀rọ̀ eh, bóyá ká pe general hospital kó send ambulance kó wá gbé. mo ṣe view rẹ̀ ó bẹ́tà bẹ́ẹ̀ mm-hmm. ẹ ká pe general hospital. okay I'll get to it now. okay please do. Yeah. gbòòrò ní weekend mo fẹ́ submit file kan sí state and then màá fi yẹn yà lọ wo patient wa kan tá a refer sí general hospital tí mi ò bá dé ní friday màá dé ní àárọ̀ ọjọ́ kejì saturday. ìyẹn náà dáa èmi gan tiẹ̀ ṣe fẹ́ sọ fún ẹni wípé mi lọ sí gbòòrò ní weekend. really. yeah ọ̀rọ̀ lóye ti sú mi ah wo mo ń lọ ministry mm. bóyá wọn àti ẹ̀rí ìrànlọ́wọ́ kan ṣe fún mi lórí ọ̀rọ̀ wọn bí ah ó ṣe jẹ́ ká ṣe báyìí tí wọ́n bá ṣetán níbi tó ń lọ nígboro kó wá bá mi nílé ọ̀dọ̀ mi náà nígboro àjọ wà Sunday adéjọ máa bọ̀ ń lu Sunday. Ọlọ́run má jẹ́ àrí ogun pàjáwìrì kí n má ṣe bí ìtawọ́ oníṣẹ́ Sunday. Ah, wo máa ìdí àìwọ́ ṣe fi yẹn lẹ́nu sí wọ́n rí ẹnu ń pè ẹ́ o tọ́hún rí ẹ wọ́n that is unprofessional. náà fi sẹ́yìn wa o torí ọ̀rọ̀ sẹ́yìn yìí fi taratara gba tiẹ̀ jàre. bọ̀ mọ́ mi ṣọ́dà bí kábíyèsí ò ṣe wáá wọ̀ mí. Hmm, ọkọ mi kábíyèsí ń bínú sí ẹ wọ́n ń bínú sí ẹ gan-an kódà gan wọ́n pè mí gan pé àwọn fẹ́ wá ṣùgbọ́n pàtí result test tó ṣe tó jáde torí pé àmujù sìgá ló fa nǹkan tó ṣe ẹ́ fẹ́rẹ̀ ṣe decide fáwọn òwà mọ́ o. bọ̀ mọ́ mi ṣó wàá le tó yẹn ni ṣé bí ẹ̀yin yorùbá náà lè máa ń sọ pé ọmọ ẹni ò kí ń burú burú kéèyàn wá lè fẹ́kùn pàjẹ́ ṣé kábíyèsí fẹ́ lé mi fẹ́kùn pàjẹ́ ni and i'm still his daughter. bẹ́ẹ̀ náà ni ìdá yìí láàárọ̀ ẹ̀ ṣe bí mò ń bẹ́ẹ̀ sọ ń gbà yẹn òyìnrín fọ́ndà òyìnrín fọ́ndà kó wá lọ bẹ̀ wọ́n lótì so lè mí ìsìlá bẹ́ẹ̀ àbí. Mm, mo mí ìsún wọn náà àbí ẹ rò pé tìtorí mo ṣe wá láti abroad ni torí dádì lèmi ṣe wálé o. lẹ́nu tiẹ̀ hmm. <laughs> ẹ gbà mí ọmọ bàbá ẹ kò burú ìwọ ṣàjẹká rẹ̀ yá táre bá ti yá àáfàá ìlú ìbá ṣe máa lọ bẹ bàbá ẹ. oh thank you mọ́mí. ìwà ọkọ ìyá mo ń rún oògùn ẹ. pẹ̀lú pé òun gbádùn oúnjẹ gidi gan. abẹ́rẹ́ <laughs> bó ṣe ń kanra mọ́ pákí bí ẹni tó ń jẹ meat pie ní tree. irú oúnjẹ aládùn báyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ vitamins especially vitamin A lè wá kọ́ lẹ́nu yìí tí ẹ jẹ. ẹ máa gbọ́dọ̀ kọ́ ṣé wọ́n ló ṣẹ̀ṣẹ̀ máa máa ṣàlàyé fèmí pé oúnjẹ ń ṣara lóore àbọ̀tí wáyé pèmí ni máa ń kọ́ ẹ ní gbogbo ìgbà yẹn. I'm a medical doctor now, remember? Abikin Shemaro Eletini. Ó dáa, ẹ a bínú medical doctor. <laughs> Sorry, around people here. yẹn. Mi kàn advice ẹ pé concentrate on the good you have to do for them. Má jẹ́ kó discourage ẹ. And kó dẹ̀ ní ní ẹ̀yìn ọkàn ẹ ní pé dídùn lọ́sàn-án so níkẹyìn. Àmì o, àmì Ọlọ́run, ó ṣe sweetheart sùúrù mélòó lọ́wọ́ làwa ti ní i mean wọ́n ṣe ìtọ́jú báyìí lọ fún jésù olúwa wa still ó ẹ̀ ń díọ̀ pẹ̀lú wọn náà ni mẹ́rin ó ní sùúrù àmọ́ babe ó mọ nǹkan tó máa ń bí mi nú kéèyàn máa try láti gba òròmọdìyẹ lọ́wọ́ òkú kí the same òròmọdìyẹ máa wá sọ pé olówó òun ò jẹ́ kóun lọ àtàn lọ i mean it somehow ah. ọ̀rẹ́ yé mi bọ̀ ọlọ́run á ṣe. Adéṣẹwà. Adéṣẹwà. Yes, mommy. Ah ah, You buy any wò Let's take one. Kí ló ń báyìí? Ṣé nǹkan rùn ni? Ìlú ọgọ́rùn ni. Bóyá ní bọ́ọ̀d. Ẹ eh, eh, ní bọ́ọ̀d kọ̀ọ̀kan lè rí. Sìgá lè tó rùn. Sìgá gbọ̀mọ́ ni. Bóyá ní bọ́ọ̀d ló ti ń bọ́ nǹkan. Ó ah, ah. sì <laughs> neighborhood kọ̀ọ̀kan kọ́ lélẹ̀ ìsìlá lérè tó to rìn. Adéṣewà sìgá. no mọ́mí no mọ́mí. matron ṣègilọ́ láti ọkùnrin kan béèrè. mọ́mí kò kí n matron She's a medical doctor. ẹni kọ́ mommy? mọ́mí. What's it gbọ́. Mommy, mommy. look somehow familiar bó mi ò rántí dáadáa. yeah adérẹ̀mí lorúkọ mi and ẹnu ọjọ́ mẹ́ta iná la tí mo ní mo máa nílò ìrànlọ́wọ́ yín bẹ́ẹ̀ last time ẹ̀ gbé mi wá sí i. oh oh oh now i remember ewé má bínú <laughs> ṣẹ̀ṣẹ̀ wà okay. dókítà ẹ̀ dẹ̀ ṣe gan-an ni ẹ ṣe gan-an ẹ kú tọ́jú mi bó láì fi ṣá mi tẹ̀ wá mọ̀ pẹ́yìn àti Mr. Adérẹ̀mí mi ìwọ́n kẹ̀dẹ̀ wá mọ́ra yín o. àmọ́ra <laughs> àti kékeré kódà àjọ dàgbà ni. irọ́ ni secondary school kan náà la lọ àmọ́ èmi lèmi máa ń kọ ní school gbà yẹn mọ̀wé. kò parọ́ kò parọ́ òun máa ń jíwò gbà lọ. <laughs> ìyá. Ah. Uh, princess um, ẹ máa ń bí nǹkan tí mo fẹ́ sọ yìí àmọ́ gẹ́gẹ́ bí dókítà yín mi ò kọ́ lè náà mi ì ń gbóòórùn sìgá eh, ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó gbé yín hospital the last time nìyẹn and the next attack might be deadly ẹ jọ̀ọ́ ẹ try láti stay off it. o doctor mo ń try mo ń try but bẹ́ẹ̀ tún ṣe sọ́nsìn yìí màá tún gbìyànjú màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ. So. ṣàlàyé. ń gbọ́ adírẹ̀mí irú help wo nìyẹn. lórí ọ̀rọ̀ the same assignment yìí náà ni láti ministry wa náà ti ràn mí wá we can introduce pa kíkópa sí nílùú i mean ṣe rí yellow cassava yìí ó máa ń ṣara lóore gan. madam ẹ pẹ̀lẹ́ mo rí i pé improvement ti ń wà um, the last time tẹ wá gbogbo àwọn oògùn tí mo sọ fún yín ni pé kẹrà ṣé gbogbo ẹ̀ lẹ́ ń lò. àwọn oúnjẹ tí a ní kẹ máa jẹ ń àwọn oúnjẹ tó ní vitamins ẹ mọ̀ pé bá ṣe bá sọ ọ́ the other time ni pé kẹ máa jẹ oúnjẹ tó ní vitamins most especially vitamin A torí ó dáa fún yín ó dẹ̀ dáa fún ọmọ inú yín náà so that tó bá di ọjọ́ òkúnlẹ̀ kẹ́ lè bí wẹ́rẹ́ um, ti discharge yín tó ń sìn kẹ́ lọ́lé kẹ́ lọ sinmi kò ń ṣe pé kó di àárọ̀ ọ̀la kẹ́ wá gbé apẹ̀rẹ̀ kẹ́ gbé sórí kẹ́ náà lọ sóko kankan o ẹ need wàhálà kankan ń sìn kẹ́kọ̀ọ́ sinmi ìsinmi lẹ need bóyá tó bá dẹ̀ di ìrọ̀lẹ́ lẹ́ẹ̀kọ̀kan kẹ́kọ̀ọ́ ṣeré jáde ṣe yẹn hmm, lágbọ́rọ̀ ọlọ́run ká tó rí bí ọ̀sẹ̀ díẹ̀ agbóhùn ìyá agbóhùn ọmọ hmm? so kẹ̀sì jẹ́jẹ́ o. báwo ni. ṣé wà ókè. yà mo wà pa. kí ni kọ́ fún ẹ. máa ṣe ìyọnu kan náà mo wà ókè. ìwà tí má ṣe ìyọnu ẹ every time dẹ̀ ló máa ń sọ pé ó wà ókè. ṣé rántí pé the last time tó wá sílé lọ́dọ̀ wa náà bó ṣe ń sọ nìyẹn pé ó ti wà ókè ó ti wà ókè. anyways. Hello ṣé kò sí problem. Ah, no mo wà ok ah, kò sí kankan I you don't mind. I do mind ah, torí mo mọ iṣẹ́ burúkú tí kìíní ṣe láàgọ́ ara and besides this is a public place ìjọba dẹ̀ ti ṣòfin wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fa sìgá ní public place. ìjọba tíjọba bẹ́mi àti ìwà ń bàbá by the way báà ni bíbá yìí náà could exist anybody around in bí ṣé bí mi àti ẹnìkan ni. Ah. síbẹ̀síbẹ̀ mi ò fẹ́ kó fà hmm? your health is important to me now. and this one. now back to business kí ló dé tó fi invite mi wá sí ibẹ̀. Um, um, agbẹ̀rù oko bọ́dúndé o a kí yín inú wa dẹ̀ dùn púpọ̀ wípé bí a ṣe pè yín lẹ jẹ́ wá pàtàkì ìkójọpọ̀ yìí ni wípé a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín lórí bí a ṣe ń gbin pákí pupa ṣẹ̀dẹ̀ máa wo ẹ nílò láti làágùn jìnnà o torí gbogbo nǹkan tí ẹ máa nílò la ṣetán láti pèsè fún yín títí yín ni pé kí ẹ gbìn kí ẹ dẹ̀ rí pé tẹrú tọmọ wọn jẹ ń bẹ̀ tẹ wá rí pákí pupa yìí gbogbo nǹkan tá à ń fi pákí funfun ṣe náà ni àlèfọ́ náà ṣe ó kàn jẹ́ wípé pákí pupa yìí ó ní èròjà tó ń ṣara lóore ju pákí funfun lọ ni. ẹ ǹlẹ́ o ẹ̀yin jẹ̀mọ́ ẹ ǹlẹ́ o sálàáfíà ni o ọ̀tún ọmọ ọmọ yìí ni mo kí yín olóyè. ṣé kì í ṣe ìwọ ló wá bá wa ní ààfin tó wá sọ̀rọ̀ yìí ó rí i pé ọmọ àlè ni wọ̀nyí ó fẹ́ gbọ́ wọ́n ń gé ọ lọ́wọ́ o tún ń bọ̀rù ká. kọ̀lọ́rọ̀ gbọ́ ni tí ẹ tí ẹ ti dì ní. wo o sì wọ́n ní ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ náà. ká wá fọ̀ fàdí ẹ. ká tó fi àbọ̀ wá bá ẹ díẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ so gbogbo yín. ẹ wo tí n bá tó rí yín pẹ̀lú. ọ̀sán ilé ẹjọ́ ìjẹ́ wọn wà ó gbà sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó dún. kí ló ṣe yín. Ah, ah, ah. ìjọba tún jẹ́ pẹ́tà sẹ́yìn tẹ́ tún gbọ́n tí bá ń sọ ẹ ríran wò. dèrèmí awíwí olóòní gbọ́ afọ̀fọ̀fọ̀ olóòní gbà oláfìtọ́ bá bàálù ìjẹun lórí àwa ò sì ní jẹ́ kó bàálù ìjẹun lórí mo rò pé ṣètò tó fẹ́ fi ara asọ́pẹ́pẹ́ oko ọba. ẹ wo ẹ̀yin olóye ọmọ bíbí inú ìlú ilé mi náà. gbẹnu sọrun. ọmọ àbí ìpàbẹ ni ọ. mọ́mì mo ń wọ́ndà o why tẹ wà too rigid nínú ìlú yìí too rigid bíi ti báwo. <laughs> ṣebí lórí ọ̀rọ̀ pákí pupa yìí ni yellow cassava mo gbọ́ tí kábíyèsí ń sọ nípa ẹ̀ lẹ́ǹkan what is wrong with that? à ń jẹ́ ìnáwó ìkókun òde ṣe wá mọ́ mi. adéṣèwà point of correction ìwọ ló ń jẹ́ ìwọ dẹ̀ ló mọ ibi tó ti ń rí àwa ò jẹ́ o and again ọmọ kékeré ló ń ṣe ẹ̀ ṣé wò mọ̀ pé ìdálù òun nìṣèlú ni mọ́mí bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn mo ti mọ̀ pé ẹ̀yin ọkọ yín lẹ máa wà kò sí nǹkan kan tó sọ nínú ìlú yìí ẹ̀yin ọkọ yín lẹ máa wà. you need keep quiet kí ló ń ṣe é tó ń ṣe bí àbí ikọ̀ àbọ̀ àkọ́ bàbá ìgànnà ọkọ yín ọkọ yín ọkọ yín ṣé bàbá yìí náà ló bá mi báyẹn. mọ́mí ìyẹn kọ́ ni nǹkan tá à ń sọ tẹ́ bá jẹ́ káwọn ọ̀dọ́ òlu yìí tẹ́ bá jẹ́ kán dìde sí yín tó bá gang up lórí ẹ̀yìn àtọkọ yín <laughs> àánú yín ò ṣe mí o àánú yín ò ṣe mí rárá because kò sí nǹkan tó fẹ́ ṣe nínú ìlú yìí ẹ máa ní àṣà àti ìṣe yín ẹ máa ní kò bá lọ which is very wrong okay kini reason tẹ fi rún èmi àtàwọn ẹ̀gbọ́n mi pé ká lọ school abroad Kini reason ẹ̀ na dènà ìwọ̀n lẹ́tọ̀ọ́ wọn ni <laughs> gbogbo nǹkan lẹ fi ní wọn lára agbára káká lẹ fi ní health center nínú ìlú yìí ó ń sọ̀rọ̀ nípa internet náà ẹ̀yin kan náà lẹ́yìn against ẹ̀ kí ló dé tèmi wá phones kiri Kini reason tí mo ṣe ń kọ́ kiri engine tí wọ́n ní náà kò dáa kò dáa mọ́ mi <laughs> àánú yín ò ṣe mí o reason yẹn tá a develop. <laughs> hey. ah kí ló ṣe ẹ́ I'm okay mommy I'm okay. Àṣàkẹ́ Àṣàkẹ́ ah má kulẹ̀ gbé kínní kúrò wájú mi kó lọ fún mi kọ́fì mi get me my coffee ṣe ṣọ́ọ̀pù wa okay ṣá I'm okay mommy. ọbẹ̀ mú làgbà alálẹ̀ ẹ̀fẹ̀ ìsọ̀lá bá mú kámẹ́mú o ọbẹ̀ mú làgbà lálẹ́ ẹ̀fẹ̀ ọmọdé òbí kábí nìkan ni mo pè ọ́ sí o ọ̀rọ̀ adẹ́rẹ̀mí ń jó ni àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n kóra wọn látẹ̀kù. adẹ́rẹ̀. ó rí wọn. mo rí àtàwọn kan tí ń wí bákanbàkan. bákan kọ́ wọn wá polówó ẹ̀gẹ́ pupa fún wa ni o wọ́n sì sọ àǹfààní tí ń bẹ́ ń jẹ ẹ̀gbẹ́ pupa wọn fún wa ni mo fà fi pè é sí kílẹ̀ yìí rí sọ̀rọ̀ ẹ̀gẹ́ pupa wọn tádìrẹ̀mí kó wa lórí tó wá polówó ẹ̀ fún wa àtàwọn ìrìn àtìkù kílẹ̀ rí wọn ọbẹ̀ tí baálé ilé bá jẹ ìyáálé ilé máa sè bọ́ọ̀bá bá sì ti pé òun ò fẹ́ nǹkan ẹ ń bá dáṣà yorùbá ń kọjá ńkọ́. ìsọ̀lá hmm? ẹni bá ti fojú dọ bàbá yìí àwọn owó wọ mọ́lẹ̀ ni. sórí ntẹ́mi wí fún ọ ńgbọ́ ọba ti ní òun ọ̀fẹ́ òun ńgbọ́ aláyé ti dáyé gbogbo wa ti mọ̀ pé ẹ̀gẹ́ funfun báyìí gbogbo wa jẹ. ńlá sì jẹ́ gẹ́gẹ́ dàsìkò tá a wà yìí bẹ́ẹ̀ nìkan bá wá dé ní ìṣètò gbọ́nà ìbùrú fẹ́ gbé nǹkan tí ọ̀dà wọlé kò yá gbà fún. ìsọ̀lá ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ tó o bá lọ lóbi kejì tọ́ bá ráǹfààní tó ní lórí ẹ̀ tó kú àwọn. àtọwọ́ tabua ti mú wọlé owó tabua làwọn ìjọba ń kó fún wọn ìdí tí mo fi pè é kí láàsì sọ̀rọ̀ òun báyà náà lè máa gbẹ̀gbẹ̀ pàǹdù wáyé àbí kí lórí sí tọ́bọ̀ sọ sọ̀rọ̀ ni ọ̀sán mìírí bí akọ aláǹgbá kí ló dé. ọ̀rọ̀ rẹ mẹ́jọ dàbí ọlọ́fà o ẹ̀rọ ọ̀fà lọ́fà láfàlàfò yà o ìtọ̀ ọ̀fà báyìí wọ́n ti báyà fún èèyàn mẹ́fà àti ká mẹ́fà àwọn ẹ̀dá sẹ̀rí àfún ìfà burúkú lọ fi ń ṣe yìí wọ́n kọ́ bọ̀ sọ òun fura pọ̀rọ̀ ẹlẹ́mu kẹ́nẹ́yìí ìsọlá èmi náà ti rí bẹ́ẹ̀ ẹ sórí ọ̀rọ̀ àjàní ọ̀rọ̀ àjàní ń fàmójútó ọ̀rọ̀ àjàní èmi náà ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta pé ó rí bí ṣe ń dé bí ayé ẹnu tọ́lẹ́ẹ̀tì àti bí eku oríta mẹ́rin. ẹ wá wo ìsọlá kọ́ máa jẹ́ pé torí ẹ mú ìyàtọ̀ ọ̀rọ̀ àbúrò àbúrò torí ẹ mo kọ ẹmẹmu ọkọrin pàǹfààní má lọ tó ọmọ sọ jókòó má lọ. Àjàdí o ò bá dẹ̀ ronú sí nǹkan tí mò ń gbìyànjú àti ṣàlàyé fún ẹ ìwọ ṣáà ka ìwé mẹ́fà bó tiẹ̀ kà púpọ̀. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ńgbà tí ìlú wàá gbà kọ́. nítorí ẹ̀ náà mo ṣe sọ pé ká rọra wá ilẹ̀ kan sẹ́yìn odi ìlú ìwọ àtàwọn àgbẹ̀ mélòó kan tó bá trust á dẹ̀ máa gbé. sẹ́yìn pípẹ́ orí ẹ̀ fẹ́ burú wọ́n ọmọkùnrin sọ́ọ̀mù pé ń tọ́ sọ láàfin títì rèé tá a sì ń ka mọ́ ọ lẹ́nu tó ọ̀gbọ́n gbáwèrè mi ò gbáwèrè kí la bá fi olóòfẹ́ kọ́ wọ̀lú àṣìgbà o lè wá kógun jà wá nílùú tíá gbogbo orú rádaràdà tí tẹ́ńkọ́ wọ̀lú rẹ̀ toríṣiríṣi àìsàn àìsàn àìsàn burúkú tó ń wọ̀lú wa a sì láàgbà. bàbá kúndé wá yé yín ni sà o ṣé rí ọ̀rọ̀ pákípupa tá à ń sọ yìí ó máa lóore inú gidi gan. bẹ́ẹ̀ ló sọ ọmọ oh ìgò èmi wo ìwọ sì dé mi mọ o àjàdí ọmọ mi o ọ̀dà àbọ̀ abáǹtí ẹ tí ò bá jẹ́ ọ láàyè tí wọ́n ń jẹ ǹbá ti ní kí wọ́n fọ̀rọ̀ sí ọ nílùú yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ah! bóyá bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ ó sì padà já sí èmi ni mo sọ bẹ́ẹ̀. ó kò gun ajá wa níbo àgbà kò sí ti rẹ̀ mí o. Ah, ah. bẹ̀rẹ̀ kó máa iṣẹ́ jàre ah, rírẹ̀ orúwo nìyẹn. ibi tó lu ará mi lọ́wọ́ délé lé ẹ̀gbọ́n mi. má jẹ́ kó rẹ̀ bẹ̀rẹ̀ kó iṣẹ́ inú ẹ̀ náà là ń jẹ. ẹ mi ibi tó lu ará mi lọ́wọ́ délé lé ṣé ló yọ owó sùn ìrọ̀ má ṣe yẹn má jẹ́ kó bẹ̀rẹ̀ kó máa ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kó máa iṣẹ́ inú iṣẹ́ yìí là ń jẹ inú iṣẹ́ yìí là ń lọ sùn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣe lọ. ẹ̀yin ọmọ. ẹ ǹlẹ́ bàbá. ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ o ṣé kìí ṣe pé ojú rẹ ń tàn mí jẹ. ojú yín tàn yín jẹ ẹ̀gẹ́ pupa náà ni. o tiẹ̀ tún o tún sọ fún mi pé ẹ̀gẹ́ pupa ni. ṣé kìí ṣe ẹ̀gẹ́ pupa tí kábíyèsí lòun ọ̀fẹ́ nù. ẹ ti gbèbí wàá bẹ zuwa yìí. ẹ dákun ta ló lóko yìí. bá mi ni. bàbá tiẹ̀ ọ̀dà àtàǹbà bàyín lẹ́yìn mo fẹ́ mọ̀. èmi àjàní bàbá wọn náà ni. àjàní. ìsọlá. bàbá kò mí ní ọ̀sẹ̀ jàjìn ó yá pé rọ́ o. ó nà wo. nígbà kábíyèsí ti lóun ọ̀fẹ́ nǹkan abájọ tó kú òlóko retílé tó wá tẹ̀dó sìn o ti àgbẹ̀ tó lọ bí bàbá èso wa o ti dà túbọ̀ bá lòun ọ̀fẹ́ nǹkan tí wọ́n wàá gbọ́ ojú rẹ̀ ọjà. ìsọlá pamílé má mo fọ mo fọ alájọ bí ọ̀rẹ́ bí ọ mo fún mi lọrẹ bí ọ pamílé má pamí ta. ẹ máa gbọ́ ṣé ńgbà táwọn ọ̀gbìn ẹ̀gẹ́ pupa àwọn ọ̀jẹun wọ́n fẹ́ sẹ́bùrù ọ̀là máa lọ àbí ọba pò wọ́n fẹ́ nǹkan ó ti dà ńgbà ọ̀jẹ́ pé wọ́n fẹ́ràn owó ju gbogbo àwa yòókù lọ máa gbẹ̀ẹ́ ọba tó ní ẹsẹ̀ tó dán lèmi àti ẹ yọ gbọ́ sọ̀rọ̀ yìí. kábíyèsí ọgbọ ṣe tó ṣe ẹ bá wọlé lọ ṣe tó ṣe ṣe tó ṣe kábíyèsí ọgbọ ṣe tó ẹ bá wọlé lọ kí ló ṣe ṣe tó ṣe lọ́ba rẹ mo sì fẹ́ kó tiẹ̀ gbọ́ ẹ má bá ṣe lọ. ìwọ lórí kó àwọn ọmọ rẹ sóko kí wọn máa gbin ìkó gbèsòrí oko. bẹ́ẹ̀ kábíyèsí. ọmọ láyà o. bẹ́ẹ̀ ni ọ̀sìn lanú gbàgà ọ̀wí bẹ́ẹ̀ ọ̀dà náà ẹ má kọ olóyè àyà kò nù ẹ̀yìn orúkọ tá a sì sọmọ ẹni. kábíyèsí ni ẹni gbé. ọ̀rọ̀ fariwo ó dìgbà tí wọ́n bá rè mú ọ̀daràn kejì rẹ̀ wá kó tó mọ tí wọ́n sì. Ah, ah. bí ọ̀tí ẹ̀ tó bẹ̀rù kó tó ṣáájú. Ah. àkọ́dà. ọ̀daràn kejì ọ̀dà. ló ń kúlẹ̀ síbẹ̀ o ìwọ arákùnrin tún ni tó sojú wọ́ kò bí àgbà gbèsè ṣé pé ìwọ náà ni wọ́n ń jẹ́ ọlọ́wọ́ tó ń bọ̀ ọ̀ka ah kábíyèsí. wọ́n ọmọ tí mo sì wí pé mo fẹ́ rádaràda lórí ilà bàbá mi. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí. mi ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ò jẹ́ sọ pé tọba bá wò láti ìgbà tẹ́ ti lé mi kúrò láàfin lọ́jọ́ sí mi ò jẹ́ bẹ́ni kankan sọ̀rọ̀ nípa pági pupa yìí. gbẹ́rù rẹ lọ àṣẹ ìwọ ló rè é kó kínní àwọn ọ̀daràn wọ̀nyí tó rè é fún wọn ní ntí ọ̀dà kí wọ́n máa gbé sórí ilẹ̀ bàbá mi bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. kábíyèsí adérẹ̀ mi ò mọ̀ kankan nípa rẹ̀ òun kọ́ ló fún mi ìlú òdì kejì mo ti lọ gba ọ̀gá ẹ̀kẹ́ pupa tèmi tí mo ní kàwọn mi ò sínú oko. ìlú òdì kejì òṣèlú bàlùwà jẹ́ ó dáa ẹ farabalẹ̀ hmm, ẹ̀yin olóyè méjèèjì kábíyèsí kílẹ̀ ti pé kí n ṣe fáwọn. sẹ́rí ọkùnrin ojú wòkó wòkó yìí n ta lè ṣe fún mi ká fà láwọn ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n fi pamọ́ kọ́wọ́ láti mọ́lé torí bí bẹ́ẹ̀ kọ́ yóò tún kó àwọn ẹgbẹ́ ẹ̀ jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí lọ́kùnkúndùn wọ́n wá máa gbin kínní burúkú sínú okùn àwọn bàbá wa. èyí ń kọ́ olóyè. kábíyèsí nígbà tá a ti rí òkodoro ọ̀rọ̀ èmi ọ̀bá dá lábàá yí pé ká yọ̀ǹda ọkùnrin yìí kó wọn mọ lọ́n tiẹ̀ a kú rí pa àti báwí ó sì ti gbọ́ràn. dà bẹ́ẹ̀ jẹ́ ti wínú àṣà mi. kábíyèsí ẹ tiẹ̀ jẹ́ ń béèrè lọ́wọ́ yín náà ẹ̀gẹ́ tí àwọn pípọ̀ yẹn kó wa tí ẹ bá fún wọn láyè láti gbìn kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa náà. ẹ rí lè olórí èdè sọ pàtó nǹkan tó lè ṣẹlẹ̀ but as a custodian of our culture mo ní láti hold their firm culture yẹn ò gbọ́dọ̀ jábọ́ kan tí àwọn bàbá wa bá ti pè ní èèwọ̀ èèwọ̀ náà ni. ẹ wo advice èmi bá fún yín ní pé kẹ́ láti gbìn. kí wọ́n mú ìwọ sínú ìlú wa káwọn ọmọdé kó máa kú dànù. kábíyèsí. Si a lè yín sọ méjì lọ́rọ̀ báyìí ṣẹ́rí lóòótọ́ àṣà àti ṣe wà mo mọ̀ bọ̀ ní sáà tàkókò tá a wà yìí àwọn àṣà àti ṣe kan wà tó yẹ pé kò bá òde sí i mu bẹ́ẹ̀ ni tá a bá gbìn ṣe bí fún àǹfààní ara wa náà ni and again ṣe rántí pé àṣà àti ṣe ilẹ̀ ń tẹnu mọ́ títí títí títí tá a fi kúrò lójú kan tá a develop rárá I mean eh, you have to have a rethink now bàbá kí ló dé ẹ wò wọ́n go police station wa ẹni àwọn ọmọ yóò ń ṣarúfin so kò sí course fún láti ní police station kò sí secondary school kò sí post office ṣé mọ̀ pé agbára kákàlà fi ní health center ẹ̀yọ̀kan bíbáyìí gbogbo àǹfààní tó yẹ káwa máa jẹ làwọn òlu kéréje kéréje tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ló ń jẹ ah, kò dáa ó kù díẹ̀ káàtó ẹ̀ṣẹ̀ wọn ti jọ́ tí èmi àti adéṣèwádé láti gbòòrò. yes yes ẹran kìíní kan wá fún mi tí mo eh, jẹ báyìí. chips tarawale ẹ jẹ́ máa fi dá yín lójú sí i pé chips yẹn ẹ̀gẹ́ tá à ń sọ yìí ló fi ṣe. tell me you are kidding. i'm not. ọ̀rá ah. májèlé wá fún mi hmm. ó fún mi jẹ hmm. jẹ́ kí n wá ẹ̀rọ tí màá hmm. lò. ní kí ni ẹ jẹ́ má dàra yín láàmú ẹ máa ṣe é fi wá kú báyìí. ẹ lè kú ikú wo kò sí kú kankan lójú yín ẹ ti jẹ ẹ ti mú mi sí ó ti ṣara yín lóore èmi àtọmọ mi á jẹ ó ṣara wa lóore làwa náà ṣe mú wá fún yín a lè pa yín náà ah, kí la wá ń sọ ẹ wò kábíyèsí ẹ bá àwọn olóyè yín sọ̀rọ̀ ṣé mo ń táwọn aráàlú ń pe àwọn olóyè yín ṣá wọ́n ní àfi àjẹ má àyò ni wọn torí ní tẹ̀yìn sọ́bí kọ́ má jẹ kọ́ má jẹ ìyá wọn yọ́lẹ̀ jẹ́nu lé wọn wọ́n wá ń pretend bẹ́ẹ̀ páwọn ò jẹ́ which is not right. ìyá àwọn olóyè. why don't you just call them. kẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ọba nìyí náà ẹ̀ dẹ̀ bá lórí ohun gbogbo and whatever you say is final. Huh? Obìnrin, obìnrin, lóun ní jẹ́ òpá mi ọmọdé yìí o. Hmm. Eh, but let's come back to the reality. Ọ̀rọ̀ tó ń sọ I think there is sense in it. Torí kò jẹ́ pé ah, gẹ́gẹ́ bí ẹni tó di ipò àṣà ti ṣe mú, ẹ̀ eh, á gbọ́dọ̀ dáhùn tí àwọn bàbá wa dì mú àgbọ̀dọ̀ dànù ẹni èjì nígbà tí àríyànjiyàn yìí ń wáyé tó léraléra mo lọ sórí íńtánẹ́ẹ̀tì mo lọ gọ́gùn lórí kíní yẹn mo wá rí i pé àwọn nǹkan tí mo rí bẹ́ẹ̀ ó jẹ́ kí n mọ̀ pé kíní yẹn rírì ń ṣiṣẹ́ fún ara. Really, ó tún máa ń boost immune mhm. àwọn èèyàn àtàwọn nǹkan míì tó ń ṣiṣẹ́ fún pẹ̀sórí <laughs> nílùú tá a wà yìí àìjẹ́ èèyàn láti wà very very careful kódà wà diplomatic bákan bákan eh, if not àwọn èèyàn yìí ṣòro bá dé mm. a ní láti ṣe small semi workshop tàbí sẹ̀mí sẹ́mínà fún wọn láti educate wọn mo ṣe wá sọ yìí i think mo ní láti kọ́ fún sẹ̀mí sẹ́mínà àbí workshop láti enlightening wọn i will do that n bolo wa dàbà yìí. o fẹ́ lọ fẹ́ oúnjẹ yìí ni. ìyẹn náà necessary. akẹ́yìn náà fresh enough. ọ̀ṣẹ́ ìyá mi. Mm. olùṣe wọnú ilé yìí lọ. torí mi ò rántí pé mo wẹ́bà fún ẹ ní spẹ́ẹ̀kì. kí ló mẹ́rin pé báwo ni mo ṣe wọlé ṣó ti gbàgbé ni wípé ọmọọba ni mí nínú ìlú yìí and mi rò pé anything yẹ kó difficult fún èmi o princess láti náwó gan ká má ì tí wàá sọ bí mo ṣe wọnú ilé adé Adérẹ̀mí hmm. Adérẹ̀mí kí ló ń ṣe ẹ ṣe bọ́kùnrin ni ẹ obìnrin dẹ̀ lèmi náà àwa méjèèjì dẹ̀ ń ṣọmọdé mọ́ hmm. mo dẹ̀ fẹ́ kó tún mọ nǹkan have you forgotten the princess ni èmi odindi omoba? Omoba, ọmọ hmm. for that matter.

ó ṣàmọyé ẹ̀ tèmi àti dẹ́rẹ́mi ti jọ ń bára wa bọ̀ láti kékeré ó dẹ̀ ti padà dé nìyẹn ọlọ́wọ́ aṣèrìn àjò oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ mi ò ní ìdí gbogbo distractions ọ̀dọ̀ bánirẹ́ yẹn mọ́ ó ló ń lo ẹ̀ èmi àti dẹ́rẹ́mi ti láwọn plans tiwa. just like that. just like that. o kì í ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ́rẹ́mi tó yẹ pé ó lọ fún bíi ọdún kan o ò mọ̀ wà tó wù o ò mọ̀ nǹkan tó ń ṣe o kò déédéé gba tiẹ̀ bẹ́ẹ̀ yẹn o kì í ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. tinúkẹ́ mo ń dé inú. sọ̀rọ̀ mi wà lẹ́yìn ọ̀rọ̀. ọ̀rọ̀ tí mò ń bẹ ìsọ̀ náà ni. tí o bá ti sọ̀rọ̀ mi mo respect ẹni mo ìṣe ń dúró. kí ẹ máa lọ ah, ṣègbè lọ máa ṣèpàdé wa bí o. ṣègbè lọ máa ṣé mi ò lè bẹ ìṣó tọ̀rọ̀ mọ́ ni ṣé àkì í sọ̀rọ̀ ẹ mọ́ ni. adéṣèwà báwo wá ni ọ̀rọ̀ Àjàní báyìí. Ah, <laughs> Àjàní má ṣì wà ní àgọ́ àwọn ọlọ́pàá bó mo fi òpó yẹ kán fi sílẹ̀ láìpẹ́ yìí because mo gbọ́n tí olórí ń bá kábíyèsí sọ̀rọ̀ nípa so hopefully ó yẹ kó wálé soon. wọ́n yàn fi sílẹ̀ ni o. wọ́n máa fi sílẹ̀ ah. dérẹ̀ mi. adéṣe wà ní sùúrù náà ọ̀rọ̀ ẹ yé mi ṣe understand hmm. àmọ́ for a reason jẹ́ ká ṣèjọ́ ọjọ́ rẹ̀ báyìí náà ṣùgbọ́n. adérẹ̀mí <laughs> èmi máa rò nípa alẹ́ ẹ̀ mà ní kó lè wá sí ìmúṣẹ lórí ọ̀rọ̀ yellow cassava tó bá mi sọ that's all. ah. yeah. ṣọ́nà àbáyọ ṣì wà ní. of course ṣe bẹ́yìn yorùbá náà lè máa ń sọ wípé tọmọdé bá gbọ́gbọ́ kíkú nípadàn ìyá ẹ̀ náà gbọ́gbọ́ sísí lẹ́rùn. káyọ̀ adéṣẹ́wà ẹ wo dídí ọmọ ọba tó ń tàbọn yorùbá now listen yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá gbọ́gbọ́ kíkú lẹ́rùn iye ẹ̀ náà àgbọ́gbọ́n sísìn ní and not the other way round okay. ẹ mo ṣáà try because ìgbà tí mi wà ní city mo rí àwọn nǹkan tí wọ́n ń fi yellow cassava yìí ṣe bíi chips àwọn ọmọ kéékèèké dẹ̀ máa ń jẹ gan even àwọn àgbàlagbà wọ́n máa ń ra drink wọ́n tún máa fi ń jẹ oúnjẹ gan gbà mí so èmi fi pé tó bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn nínú ìlú wa yìí i mean tá a kàtẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀dọ̀ àwọn ọmọ kéékèèké yẹn náà by the time táwọn ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní ìrà tó ń jẹ tó ń kó lọlé wọn á mú ròyìn lọ fáwọn parents wọn what do you think. wow perfect yéè kí wàá lóde tí mi ò ronú lọbẹ láti jọjọ yìí ṣé mo pé mi náà máa ń rí àwọn kinní yẹn nígboro chips oríṣiríṣi kódà <laughs> wọn tún máa ń ṣe wọn máa ń fi ṣe ìyẹ̀fun tíyàn lè rò bíi semo and all that okay. ah thanks for the good idea. Well, you're welcome, Jerry. Ah. You're welcome. What a brilliant idea. Uh, Àṣàkẹ́. Ah, what's the bike fún mi ní phone mi? Give me the other one. It's a fair wò kó má jẹ́ pé bóyá olórí long pay me. Oh, mí. come yẹ kó ń lè gbé phone fún ẹ tó lórí bá pè. Àbò ní kó má ah, gbé phone. Ọmọ yẹn bàjẹ́ jàre. Ọmọ yẹn bàjẹ́. take it easy náà welcome development and I must commend you. Thank you ma. ṣùgbọ́n ṣá o iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni preamble lásán lélẹ̀ we need to get to the grassroots àwọn àgbẹ̀ tó dẹ̀ yẹ kán jàǹfààní yìí a gbọ́dọ̀ rí i pé wọ́n jẹ́ àti pé ìlanilọ́yẹ̀ tó péye a gbọ́dọ̀ fi fún wọn lórí pákí pupa yìí. that's true ma ṣé rí ọ̀gá ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tá a ti ẹ̀ ti kọ́kọ́ gbé ẹ wò dá mi lójú bàbá délẹ̀ lè rí. oh definitely definitely definitely. ẹhẹn that reminds me èwo nínú àwọn chief yẹn gan ló ló ń fún yín ní wàhálà lórí ọ̀rọ̀ pákíyì gan papọ̀. ọ̀tún yẹn ni ṣe rí ó ní. adérẹ̀mí ṣe any improvement wà pẹ̀lú nǹkan tí mo bẹ́ẹ̀ ṣe yẹn. yeah wo oníbìlì pé ó really work ah inú mi dùn gidi gan ni o mi dùn gan despite the fact pé mi ò ti achieve èmi délẹ̀ but mi ní tán ẹ̀ inú mi dùn gan. Hmm. ṣòrí ń sìn pé gbogbo nǹkan tó wà níkàáwọ́ tèmi ni mò ń lò láti fi make ẹ happy láti fi múnú ẹ dùn but tó bá ti kan tán ti tèmi ó ti ẹ ready láti make me happy. adéṣèwà bẹ́ẹ̀ ibi. má bínú hmm? kò rí bẹ́ẹ̀ rárá o ọ̀rọ̀ orí bó ṣe rò yẹn now listen ṣé mo ń pé nǹkan tó ṣì wà lọ́kàn mi báyìí báyìí báyìí òun ni assignment tó ń gbé fún mi láti ministry and it's a very big task hmm? kò ṣe pé mi ò understand ibi tó ń sọ̀rọ̀ lọ àbí pé èmi náà ò ní feelings fún ẹ tí bá ní mi ò ní feelings fún ẹ irọ́ ni mò ń pa but jẹ́ ká ṣe díẹ̀ díẹ̀ wọ́n jẹ́ ń parí gbogbo nǹkan tó wà wá. ìyá fún mi ń pẹ́k. thank you. you're welcome. kábíyèsí tẹ́ bàbá gbé. yẹn sọ̀rọ̀ kínní yìí ló ra wá fún mi jẹ́. n ti fẹ́ sọ fún yín náà nìyẹn tí mo sọ fún yín kí wọ́n fi ẹ̀gẹ́ pupa yẹn ṣe. ẹ à ó dùn bàjẹ́ bàjẹ́. nísìnyí mo ti kó àwọn oríṣi mi wá cookies lélẹ̀ chinchin lélẹ̀ chinchin lélẹ̀ náà but in another form gbogbo ẹ ẹ̀gẹ́ pupa tá à ń sọ yẹn òun ló fi ṣe gbogbo ẹ báyìí same thing ni tẹ́ bá jẹ òun ṣara lóore lọ ni èmi ò lè mọ̀ bóyá the same thing ni jẹ́ kí n yẹ̀ wò nà tí n bá yẹ̀ wò mo ti jẹ ilé màá wá mọ mi ò fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn mi mm, mm. bá mi já ìyẹn. òwúrẹ̀. ò ṣe sórí àwọn haúsá wọn ní gan ni a fi jí mm. ìròyìn tó àfọwọ́gbà. ẹ ṣe ṣé wá rí bó ṣe wà yìí hmm. ẹ lè lo as snacks fáwọn ọmọ tó bá ń lọ léèwé tó bá ti dé school bóyá kó tó jẹun ni o àbí lẹ́yìn tó bá jẹun tán wọ́n lè jẹ́ kó fi panu kò sí nǹkan tó bá jẹ inú ẹ̀ gbogbo ẹ̀ náà lọ déédéé ni. kẹ́kùn sáré sọ kínní kan àwọn àgbàlagbà ní tó bá fẹ́ fúnyàn ní nǹkan o gbọ́dọ̀ kọ́kọ́ jẹnu ẹ̀ wò hmm. torí ẹ̀ mo ṣe fún ẹ ní nǹkan tí mo fún yẹn. <laughs> èyí mo ti gbà lọ́wọ́ yín. ṣó hmm. eléyìí sìn máa take time máa jẹ nítọ̀kan ìyẹn ni máa fi mọ nǹkan tí mo fẹ́ bá àwọn aráàlú sọ. kò jẹ́ ká sò tọrọ mm. kíní téèyàn bá ń sọ pé oúnjẹ ti fẹ́ ṣetán ìdílé o ọba kó eléyìí sílẹ̀ pẹ̀lú eléyìí tàbómi. nǹkan lẹ̀ wà lélẹ́yìí ká máa kó yẹ ọ wà mú eléyìí àbọ̀ àbómi kan. <laughs> inú abá á lè tún ṣara lóore. o máa sanwó fún ìpolówó torí <laughs> mo fura pé àwọn ará mi yẹn ti fún ẹ lówó. ọ̀ fún mi ní nǹkan kan. ọ̀ fún mi ní nǹkan kan kó bàa lè dá fún gbogbo wa ní tèmi wà áfta. ó ṣe wá jẹ́ agbowó òde fún wọn báyìí tó jẹ́ agbowó gbà ó tà ń talaye talaye. bẹ́ẹ̀ ni ó dẹ̀ pé Ṣẹ́gilọ́lá Ṣẹ́gilọ́lá Ṣẹ́gilọ́lá ṣé bí wọn mo ti ń bá sọ̀rọ̀ láti wọ́n ti sọ fún yín pé bọ̀bọ̀ tó wá from nowhere yìí kò anything good láti offer eh? ẹ́ ṣòro nǹkan tí mò ń jẹ́ check jẹ́ pé yé mi wo ó ti fojú ara rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ́ kò ní anything good láti offer. bá ó ṣe gan mo dúpẹ́ o ti make point ẹ̀ wá máa lọ bá mi palẹ̀kùn mi dé tó bá ti bọ́ síta. yóò dà fún gbogbo yìí àkó ah, ọdún àná ah, àti ń sọdún tànú yàtọ̀. ó yàtọ̀ nígbèsè wọn mọ̀ pọ̀ fúra bẹ́ẹ̀. ọdún gbọ́ngbọ́n sì kan sí i hmm. ìwọ làbá máa pè ní ọ̀dúndún aṣọ òlúdẹ̀rọ ìgbà rẹ tù á là láti ìgbà tá à ń ti ṣe palẹ̀mọ́ pàṣàjọ̀dún pàṣọdún yìí ẹ rí pé gbogbo nǹkan ló tùbà tó tùṣẹ́ hmm. ọmọdé ò kú àgbà ọ̀sáré hmm. gbogbo wa la wà láyé tá a wà láàyè olórí ṣiṣẹ́ ìbílẹ̀ àfún rẹ̀ mú lábẹ́ ìṣàkó oríire àkó oríire àṣẹ o àkó oríire lágbára ni kódà ọ̀rọ̀ wa tọpẹ́ ó jọpẹ́ lọ hmm. àmọ́ ṣáṣẹ́ rí o ó kù bí kan tó yẹ ká darí ọpẹ́ wa sí ẹ rí i pé lẹ́nu jọ́ mẹ́ta yìí àwọn oúnjẹ tuntun kan ṣe wọ̀lú tọ́ni ká má jẹ àmọ́ tó oníkálukú wá ń yọlẹ̀ jẹ́nu lé ẹ̀. ìyá wa bíi ti báwo. ẹ ṣeun ẹ̀yin náà rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ti ń jẹ chips à ń jẹ búrẹ́dì à tún jẹ ìyẹ̀fun táwọn ìyá wa ń bá wa ṣe tá à ń jẹ nílé eh, eh, eh. ẹ̀gẹ́ pupa tọ́ni á má jẹ òun ló fi ń ṣe é àwọn tó ń ṣe ara wa pè é bẹ́ẹ̀ ni. ẹ ibà ọ̀jẹ̀. ọ̀jẹ̀ eléyìí ń bá ní láàmú pọ̀ oh, ẹ̀gẹ́ gbogbo àwọn bá ní láàmú a sì jẹ́ ó sì mú ata kébékébé hmm? ọwọ́ tá a fi mú gbàtí ẹ kọ́kọ́ mú wa ni. mi ò jẹ́ ó ṣeé ṣe pé ká bọ́ ta gbangba pé à ń ti jẹ́. ilé ọ̀rọ̀ wa dé yìí ibà ọba ń ké sí àwọn àgọ́ ọba làgò fọba láti ìletò sí ìletò láti ìgbèríko sí ìgbèríko kí n ó pariwo fún gbogbo òru. Hmm? ẹ̀rọ ló fòfò sẹ́ ní ọ̀jẹ̀ dáadáa ibi tẹ́ ẹ̀rọ mi dé ìmọ̀ ọ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ. mọ̀ hmm. jẹ́ wọ́n kí wọ́n polongo ẹ̀ káyé hmm. pé kí wọ́n máa gbẹ ẹ̀gẹ́ pupa kí wọ́n máa jẹ ẹ̀gẹ́ pupa pé ń sara lóore ń mọ̀mọ́dé dàgbà ẹ dúró dúró dúró dúró mo ti ní kó lórí ó pèsè lédèdè mo ti ní kó lórí ó pèsè nǹkan tí wọ́n fi ẹ̀gẹ́ kan ṣe ẹ̀gẹ́ ẹ̀gẹ́ gẹ̀gẹ́ pupa kí pupa tí ọba ṣe léwọ̀ nígbà kan ó ti di ẹ̀tọ́ fún wa nísìnyí pé kí a máa jẹ wọ́n ní pé ó ń ṣe ara lóore o ṣé mo rí àbí mi rí ire. adérẹ̀mí ẹ̀rù ń bà mí o ṣó dẹ̀ dá ẹ lójú ṣá ni pé o ò ní dà mí. ẹlẹ́yinjú ẹ̀gẹ́ mi ẹ mélòó ni mo ti ń sọ fún ẹ pé kò fi ọkàn balẹ̀ now listen ikú nìkan ṣoṣo ló lè ya ẹ̀mí àti ẹ̀rọ ẹ ṣé bí kí n kàn fi achieve nǹkan tí mo fẹ́ achieve àti wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó le débi wípé ó kọjá nǹkan tí adéṣẹwà nìkan lè máa ṣe ìdí rèé tí mo fi ń rọ̀ ẹ́ pé kò jọ nítorí ìfẹ́ tòótọ́ tó ní sí mi kó fún mi ní time díẹ̀ sí i More time, please. Ah. Tó bá jẹ́ pé ti ọ̀rọ̀ ìlọsíwájú ẹ ni, definitely mi ò ní choice máa support ẹ náà ni. Because I love you. That's